آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يلا يتم بالو من ترى العقيدة السافارينية àti bọ́rọ̀ wa débi tí afọ́nitura sọ pé fọ́sùlọ́n fi dhikri al-khilafi fi sihhati iman al-muqallid. níwájú ọ́fíìsì wọ́n fẹ́ sọ nípa àyapa eléyìí tó wà láàrin àwọn olùkọ́ nípa pé ṣé ímánì. ẹni tí ń wá òkú ọ̀sẹ̀ ẹlòmíì nínú ọ̀rọ̀ ìmánì ṣé ìmánì ìmánì ni àbí irọ́ lásán nítorí pé àwọn olùmọ̀ ẹ̀rí pé nípa tó jẹ mọ́ at ọ̀rọ̀ tó ó yàtọ̀ sọ̀rọ̀ tó máa bá wa sọ nípa alifọ́k nítorí pé ọ̀rọ̀ nípa fọ́k ètò hàn tó dájú ni pé ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn máa ń ti àwòkọ́ṣe ẹlòmíì nípa rẹ̀ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ nípa tawhid ìjà yìí wà fún èèyàn láti fi okùn bọ́ra rẹ̀ lọ́rùn kọ́ wá fà lẹ́nìkan lọ́wọ́ kó bá ti wọ́ kó ṣe mí nídìí ọ̀rọ̀ tawhid eléyìí ló fà sí ọ̀rọ̀ fi wà lórí rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀. وكل ما يطلب فيه الجزم فمنع تقليد بذاك حتم أي وبنك لاي sàǹbùkátà kó ní kálukú ọmọ nípa rẹ̀ ní ìmọ̀ tó dúró dọ́gba pín táǹsì ń fẹ́ kọ́ dá kálukú lójú ní dídájú tí iyèméjì ò lè wọbẹ̀ irú nǹkan báyìí o ọ̀sáyé bẹ́ẹ̀ láti kà máa sí ẹlòmíì jẹ ọ̀sáyé bẹ́ẹ̀ láti sọ pé ìmánì mi bí ìmánì lágbájá ni tí lágbájá bá ti wí lèmi náà wí. lẹ́yìn bùkátà ẹ̀yẹ́pọ̀ ànímà nípa tawhid ìmàtọ́ dájú tó yẹ kóró kásì rí pé àwa fúnra ara wa la ní àmàdájú yẹn kìí ṣe nǹkan tó wà lọ́dọ̀ ẹlòmíì ìlànà sọ pé àwa náà ṣe ìyẹn ni pé sábà ń sọ̀rọ̀ nípa Allah gbogbo tó bá ti mọ́ ó ní àmàdájú àmàyéké nípa rẹ̀ ọkàn ní sọ pé gbogbo bá ti sọ náà làwọn náà sọ wọn bá ló pọ̀ kún tó bá sì ile eléyàá ẹrú imáni tó yẹ ọkọ̀. bí kan sọ pé one plus one plus six. àwọn ènìkan sọ pé eight wọ́n á ní wọn pa ọyàn nítawọn ilé ìwé ti sọ náà wọ́n ní gbogbo tí ń bùkátà àmàdájọ àmàyéké àbùkátà láti jẹ́ ẹni tó ṣe wípé àní ní àmàdájọ àmàyéké ń parẹ́ àkàsọ pé ní lágbájá bá ti sọ náà. kí ká sọ fún wa pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ǹjẹ́ wàá tọ́ka ké gbàjarì lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ síbí wàrà nítawọn èèyàn bá ti sọ náà tí a lágbádá àti kí lọ sọ nítorí lèmi náà wò ọ̀sáyé lẹ́yìn ìyẹn ni kí n tó jẹ mẹ́tẹ̀ wọ̀nyí. ọ̀ràn àyàn ni lórí gbogbo akápọ́ nípa rẹ̀ ọ̀ràn àyàn ni lórí gbogbo akámà nípa rẹ̀ lópin ìgbà tó bá ṣe pé àfojúsùn wa nípa fẹ́ wà lìjà. nítorí pé tòhídìí oníkálukú òun náà ni agbòòrùn rẹ̀ nígbà tí ní àbùradà kò sí bí ẹlòmíràn ti ṣe rẹ̀ sí àrọ́wọ́tò rẹ̀ tó agbọ́dọ̀ ṣàkíyèsí agbọn abẹ yẹn ìdán oníkálukú wa ń bùkátà láti mọ̀ nípa tauhid oníkálukú wa sì ń bùkátà láti jẹ́ pé tó mọ̀ nípa tauhid yẹ ó lò ìdí nìjọ abiríkú àwọn sàhábà oníkálukú nínú wọn ló múra rẹ̀ wá láti wá kọ́ mà nípa Islam wọ́n múra wọn wá láti wá kọ́ mà nípa tauhid ohun tí wọ́n sì mà nípa rẹ̀ wọ́n fi ń ṣèwà wọ̀ wọ́n sọ pé gánà ìbá ti wí náà ni táwọn sọ̀hábà bá ti ṣe náà ni wọ́n kọ́ dáadáa lọ́dọ̀ ànábì wọ́n sì ń lò dáadáa. لأنه لا يكتفى بالظن لذي الحجة في قول أهل الفن wọ́n ní àbákàbá kò tó láti gbára lé nínú ọ̀rọ̀ nípa tawhid àbákàbà kò tó láti gbára lé lórí ọ̀rọ̀ nípa tawhid lọ́dọ̀ ẹni tó ní làákàyè àbákàbà ò tó gbára lé nípa ọ̀rọ̀ nípa tawhid bẹ́ẹ̀ làwọn olùmọ̀ nípa sọ ọ́ yẹn ló jẹ́ lórí gbogbo wa sátìrì pa ń lò kọ́ da wa lójú kọ́ má jẹ́ pàǹkan wá wò kọ́ ti ẹlòmíì ẹ wá rí báwọn mùsùlùmí ti ṣe kà fún báwọn ẹ rí bọ́n kálukú ṣe ń wá mà nípa rẹ̀ báyìí àwọn ẹni tó dààmú pẹ̀lú ẹ̀sìn wọn gbàgbé ayé ayé ayé lásán ni wọ́n fálà owó ilé ayé owó ilé ayé ni wọ́n wà máyà ni wọ́n tẹ̀ bàtì. ọgọ́rùn àwọn èèyàn mọ nǹkan kan kọ ẹsẹ islam wọn sì fẹ́ wọ alìjẹnà ti sàlà ní ìgbà tó ṣe pé oníkálukú ń bùkátà láti dúra rẹ̀ mà nípa tọhí kó lè bàa jẹ gbogbo ohun tó wà nínú àtúnṣọkàn tó sì fi ń ṣèwà o ọgbọ́ nípa rẹ̀ ọmọ nípa rẹ̀ ọkọ́ nípa rẹ̀ ó sì dán ọ lójú lọ́nà tó ṣe pé kọ̀ọ̀kan èèyàn mélòó lọ dá amúkọlọ ẹsìn rẹ wọn sì sọ pé léyìí ó ń bùkátà kó ní kálukú kọ́ mà nípa rẹ ni o وقيل يكتفي وقيل يكفي الجزم إجماعا بما يطلب فيه عند بعض العلماء apá kan nínú àwọn olùmọ̀ káka ni ìmọ̀ àmàdájú tó dúró sangiliti eléyìí tí ò ní ṣe pẹ̀lú ẹ̀fọ́ sí wẹ́wẹ́ nípa nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó jẹ mẹ́tẹ̀wò wọn ló ti tó ká ní ìmọ̀ eléyìí tó dúró sangiliti wípé Allah

sáfà sìkò lẹ̀ bá ti máa ń patọ́ lọ. ẹni tó ti fàsìkò sílẹ̀ nínú wọn láti máa ń patọ́ lọ ọpọlọ ti di dàkúdà mẹ́lòmíì lọ́wọ́ bẹ́ẹ̀ ń bá ń kọ́ tẹ́ ń sàlàyé fún ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yàtọ̀ sí bí ẹni kọ ìwé sójú omi gbogbo òwe tá a bá kọ sójú omi tó yóò dùn kò ní dùn nítorí pé sanfori rò ti pọ̀ jù ohun tí wọ́n fira wọn ti ṣe ìwọ̀fà fún ọlọ́jà ń ti rẹ́rẹ́ bẹ́sẹ̀ ń bẹ́ lómi sọ̀rọ̀ tí ń wọlé gba etí ọ̀tún ní wàrà ìṣẹ̀ṣà ni wọ́n máa jáde gbé tí ó sì láì sí ìdíje tó máa fi wọ́n pé kí la sọ ní ìfẹ́ ẹran wa oníkálukú ọmọ wò ní bọ̀ bí orí ẹran bí o nítorí kékeré ni ẹni tí wọ́n fi àsìkò gbàtó sì jẹ́ ike tó mùsùlùmí náà ni wọ́n wọ́n bá àjẹgbọ́ àwọn àṣẹ mẹ́jẹ̀mú lè tó le wọ́n wá padà já sí pé wọ́n rí islam ṣe tán fi kúrò láyé ọdún tuntun wọ́n ní ìgbàgbọ́ eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ ní àpapọ̀ tó dúró sangilété tí ò ní í ṣe pẹ̀lú pé wọ́n mọ gbogbo nǹkan lẹ́fọ̀ọ́ sí wẹ́wẹ́ kíkọ́ máa ń gbé الله هو معبودي وهو ربي وليس لي معبود سواه وهو رب كل شيء لأنه خالق كل شيء tọ́lájú ما gbogbo eléyìí bá apá kan فالجازمون من عوام البشر فمسلمون عند أهل الأثر wọn ní gbogbo ẹni tó bá ti ní àmàdájú àmàyéké eléyìí tó dúró sangilete nínú àwọn mùsùlùmí nínú àwọn èèyàn àwọn èèyàn lápapọ̀ wọn ayyuhannas àwọn ẹni tí ọ̀kọ́ nípa àmà tó bá ti ní àmàdájú àmàyéké nípa kókó ń tọ́ yẹ ká ní àmàdájú àmàyéké nípa rẹ̀. mùsùlùmí náà là ń pa àwọn náà lọ́dọ̀ àwọn olùmọ̀ tó nímọ̀ nípa ilmu tawhid eléyìí túmọ̀ sí pé àyòsí sẹ́nìkẹ́ni lórí ọ̀rọ̀ méjèèjì tá a sọ yìí àyòsí sẹ́nìkẹ́ni láti má nípa tawhid ó tilẹ̀ jẹ́ pápá kan náà gbogbo wa gbọ́dọ̀ mọ àmàyéké tó ní í ṣe pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tawhid. àwọn kan sì sọ pé rárá yé ṣe dandan kọjá pé gbogbo ẹ̀kọ́ sí wẹ́wẹ́ la mọ̀ àmọ́ tó jókòó tá a máa kókó tá a bá ti máa kókó tá a sì dé mú ṣé má ní wa tí ọmọ mi sọ́tún mi sósì tí ọmọ ti lògbólògbó nu iyèméjì àti àmọ̀dájú àti má ní wa ti dúró déédéé nù. lẹ́yìn eléyìí wọ́n fẹ́ bá a sọrọ nípa iṣẹ́ wa táwa ṣe àwọn àwọn kọ́lọ̀ ń lọ dá wa àwọn kọ́lọ̀ ń ba wa àwọn tá à ń ṣe ń ta wa ta lọ dá tà sí Allah dá tà sí tí Allah ọlọ́dá dá jíjẹ tó ni àbí wọ́n lọ jẹ òkèlè fúnra rẹ̀ ẹ ronú dáadáa o ẹ̀ẹ́ tí Allah subhanahu wa ta'ala lọ jẹ fúnra rẹ̀ fa fa. ńlọ́dàkùnú tó mu fa ta lọ́wọ́ ata múmu tó mu ta lọ́dà jíjẹ tó jẹ tọ́lọ̀ ńlọ́dà ni àbí wọ́n lọ jẹ wọ́n lọ mú ẹ ẹ ẹ rú dáadáa agbọ́kọ́lọ́ ńlọ́dà sọ́tọ̀ wọ̀ ńlọ́dà sọ́kòtò tọ̀ wọ̀ àmọ́ wíwọ̀ tọ̀ wọ̀ àti bíbọ̀ tọ̀ bọ́ sọ́kòtò pé ìwọ lọ wọ aṣọ fúnra rẹ lọ bọ́ ṣòkòtò fúnra rẹ àbọ̀lọ́ lọ dá wíwọ àti bíbọ̀. là ẹ wá sọ pẹpẹ bọ akọkọ lọ lọ dá ẹni tí ń bẹ ẹnu mọ síláàsì ìwọ ló ti tẹ títí tẹ́tọ́ tẹ̀hún iṣẹ́ rẹ tí wọ́n ṣe ni tí òsì tọkọ lọ́n nípa rẹ̀ àbọ̀lọ́ lọ dá títẹ́ tọ́ tẹ̀. dá ẹ̀ẹ́ sọ́lọ̀ lọ dá títẹ́ tọ́ tẹ̀ àbí wọ́n lọ tẹ fúnra rẹ̀ kò sí tọkọ lọ́n pẹ̀lú lẹ́yẹ. ọlọ́dà ok sọ̀rọ̀ oríṣi méjì kan wà lọ agbọ́kọ́ náà lọ dá tọ́tí láti ń bẹ lọ́wọ́ rẹ̀ àárẹ̀ títàn tó wá tàn kọ tí wọ́n lọ tàn àbọ̀lọ́ ń lọ dá títàn tó tàn ìjọ dàn fúnra rẹ̀ tí wọ́n lọ tàn àbọ̀lọ́ ń lọ tó tàn ná ọlọ́run lọ dá títàn tó tàn ó yọ ayé aṣọ ẹ̀ẹ́ wallahu khalaqakum wa ma ta'malun Allahu ló dá wa òun ló tún dá sẹ́tàǹsì Allahu ló dá wa òun ló tún dá sẹ́tàǹsì ajẹ́ pé ìdáhùn yìí ṣe déédéé o. والله خلقكم وما تعملون ọlọ́run ọba òun ló dá wa àwa la sùn òun ló dá oorun tá a sùn. ọlọ́run ló wa òun ló dá ọ̀rọ̀ tá a sọ ọ̀rọ̀ tá a sọ àwa sọ ni ṣùgbọ́n ta ló ọ̀wà ọ̀dà wa. Mhm. talọ kparọ ẹnitọ kparọ talọ adarọ ẹrú eh, dara irọ́ mọ ẹ talọ darọ talọ afa Ọlọ́run lọdọ Ọlọ́run ló tún dá títí tó di ẹran jẹ nù ká fún talọ wa ọmọ tó di ẹran jẹ ló ti jẹ fa ókè tó ń bá wá lò lórí pọ́ parọ́ tó máa ń lò lórí kó di ẹran jẹ tí wọn lù rẹ àbí wọn ò lù rẹ ẹ mà lọ dá irọ́ tó pa lọ dá títí tó di Hm? nítorí pé ọlọ́run ló dá tó ṣèyàn ṣùgbọ́n èèyàn ló dé ọlọ́run ló dá tó ṣe ṣùgbọ́n èèyàn ló dé nítorí tó bá ó lè má parọ́ àmọ́ ń lówù láti ṣe kí ni tó bá wù ó lè má ti ẹran jẹ àmọ́ di ẹran jẹ àjẹpẹ́ ọ̀daràn wọn wíjọ́ yàrá. ọ̀làwàwí o nítorí pé ẹni tí wọ́n ṣe níṣẹ́ ní pàápàá ti ṣe níṣẹ́ ni wọ́n ti torí rẹ̀ fífi ìyà jẹ wọn. wọ́n máa àlùjánnà ńkọ́ tó náà kan wà àlùjánnà ni àbí yọ wà àlùjánnà látàrí iṣẹ́ tó ṣe pẹ̀lú àánú ọlọ́ọ̀. ونودوا أن تلكم الجنة أورثتموها bima kuntum ta'malun wọ́n pè wọ́n aljanna nìyẹn ọlọ́run bá ti jogún rẹ̀ fún yín o nítorí níta ìgbélé ayé sí nítorí níta ìgbélé ayé sí adẹ́pẹ́ iṣẹ́ tó pé wa wà aljanna talọ́dà talọ́wá èèyàn tó wà aljanna ọ̀dà iṣẹ́ wa yẹn to what level níṣẹ́ wọ́ọ̀ dáadé yóò fi tó gbé wa wà lìjánà ńdọ́bà mọ̀ kọ́ta. ṣé ó ní iye dìgírì kan sí iṣẹ́ owó ti táàbù wà lìjánà? ẹ rò dáadáa o. bẹ́ẹ̀ ni níbo ni ó dé? ná tí dáadáa bá ti jù àìdá lọ pẹ̀lú pàṣẹ́ntéèjì mélòó? wọ́n ní bí Allah bá sànù wa ni lọ ìdáhùn mi náà kásá máa ṣe dáadáa ju wa sá wọ́n ní bí dáadáa bá ti tẹ̀ wọ́n ju àìdá lọ wọ́n dáadáa tẹ̀ wọ́n ju àìdá lọ ọlọ́wà ni ká máa lọ náà tó lè ṣẹlẹ̀ àbí ò lè ṣẹlẹ̀ tó bá sáà ní àní àfíì ẹrù dáadáa ṣé justice yẹn ẹ onílọ court of appeal ajẹ́ pé iṣẹ́ wa lásán kò tó gbé wa wà lùjànnà kò sí kọjá pé òye ṣe àìdá kankan dáadáa náà sáni gbogbo gbà twenty four seven dáadáa ló ń lékún fún gbogbo gbà kò tó gbé wa wà lùjànnà àyàfi kọ́lọ́wọ́n bó tún sànù rẹ̀ tọ́lọ́wọ́n bá sànù èèyàn iṣẹ́ rẹ̀ ńkọ́ kó tó gbé wà lìjẹ́nà nítorí tọ́lọ́wọ́n bá bá ní gbogbo ẹ̀sìn tó ṣe o gbogbo dáadáa tó ṣe yẹn kí wọ́n fi wo ìdẹ̀rẹ̀ ẹsẹ̀ yọ̀kan tó ń fi rìn sálísán ókè ìdẹ̀rẹ̀ ọ̀rọ̀ ńkọ́ ìdẹ̀rẹ̀ ẹyin tún kọ́ ìdẹ̀rẹ̀ etí ńkọ́ ẹ gbogbo òǹfà ti ń ẹnìkan ọba kùn ẹnìkan ọba sọrọ ẹnìkan ọba pariwo ẹnìkan ọba sọrọ jẹ́jẹ́ gbogbo ẹ̀ là ń gbọ́ etí wa rondorondo yìí Allahu akbar ẹyin tí wọn gbọ́ gbogbo kọlọ ọba tó mílíọn á rí lọ́tọ̀ọ̀tọ̀ ọpọlọ wa ń kọ́ ẹ wá dúró tọlọ ń kó sínú ẹ èwo ló supplicative jù sí ni àbọ̀pọ̀lọ wa. ọpọlọ rondo ẹbí adúlọta kó sínú kọ̀mpútà na o lẹ́rù pé ó wà complicated ọpọlọ àti alóde tọpọlọ wa máa sùn tó bá bí wá léèrè béèrè táì dá kọ̀mpútà ni tó ti sọ fún pé ọya fáìlì báyìí yóò ti àbí òní sí kí ló ń sọ ọpọlọ na ẹni tó ní ni ò dáadáa. ó ti fọkà di tó ó túmọ̀ sí pé a lè san ìdẹ̀ra àdẹ̀ra tọ́lọ̀ wọn bá ti fún wa tá a lè san a lè san o padà àwọn ẹsẹ wa tá à ń ṣe tá ló dáa wàlláhu khalaqakum wa ma ta'malun adékèta ló dábàá lóhùn wọ́n sọ pé made in England ẹ dáhùn ẹ̀yìn ti kọ́kọ́ lọ lọ́dà made in England na búrẹ́dì tá a rà ta ló dé ta lọ́dà à ọmọ kọ́lé kọ́ búrẹ́dì sí ike alibarika bread alibarika bread sẹ́wọ̀n ká alibarika bakery ló dé. abẹ́yẹn ọ̀gẹ́tẹ̀ ni kí ni ìdáhùn eléyìí ẹni tó bá mọ̀ dáhùn. ọ̀dà tí ọba fún rẹ̀ kú. ọlọ́run lọ dáhùn ó túmọ̀ sí pé ogun tó ṣe ọlọ́run náà lọ made by Allah.

ọlọ́run lọ dá tẹ̀sí gàgà ọlọ́run lọ dá mọ́tò ọlọ́run lọ dá bàtà ọlọ́run lọ dá ìwà ọlọ́run lọ dá bàálù ọlọ́run lọ dá aago ọlọ́run lọ wọ́yọ̀ máa la dàlẹ́ mu ní ọlọ́run tó dá tí mọ̀ bàbá bàbá ńlá gbogbo ẹ̀ ọlọ́run dà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ìsìn thirty years thirty years náà lọ́ngà ti dènà àdúgbàrí twenty years ago kí ni jáǹsẹ̀ kò sí fifty years ago kí ni jẹ́ kọ̀ǹpútà tẹ̀ ń gbé káyì kò sí ewu gba kẹ́kọ̀ọ́ tuntun ọlọ́run ló ń dá gbogbo ẹ̀ gbogbo ìta àti ìmọ̀ náà yóò tún dá torí ẹ̀. وسائر الأشياء غير الذات وغير ما الأسماء والصفات مخلوقة لربنا من العدم وضل من أثنى عليها بالقدم وني وسائر الأشياء gbogbo nǹkan pátá wasairu lédè Lárúbáwá wọn máa ń lò fún bàkìyà ẹnitọ́tẹ́kù wọn sì tún máa ń lò fún kólù wasairu àṣìyá ìgbógbó nǹkan wasairu àṣìyá ìkọ́ńtọ́tẹ́kù tó wọn máa ń lò fún nǹkan méjèèjì Lárúbáwá. وسائر الأشياء غير الذات gbogbo nǹkan pátá korongodo yàtọ̀ sí pàápàá Allah títí tí a ṣe sáàtì ramani yóò bá lẹ fún tàtíà gbogbo àwọn sọkúsọ wọn yẹn lẹ́yìn bá ti ń kẹ́kọ̀ọ́ ẹ mọ pàtì gbogbo nǹkan yàtọ̀ sí pàápàá Allah wa ghayru mal asma'i was sifati yàtọ̀ sáwọn orúkọ rẹ̀ yàtọ̀ sáwọn àròyìn rẹ̀ nítorí pé orúkọ ọlọ́run níta sọ nípa rẹ̀ ògbọ́dọ̀ yàtọ̀ sí níta sọ nípa pàápàá rẹ̀ ìròyìn Allah níta sọ nípa rẹ̀ ògbọ́dọ̀ yàtọ̀ sí níta sọ nípa pàápàá rẹ̀ torí ẹ̀ ní òfin ṣẹ̀ríyà. nípa tauhid ló fi sọ pé alqawlu fi sifat kalqawli fi dhat níta bá ti sọ nípa pàápàá Allah náà náà sọ nípa àròyìn rẹ̀ záàtù rẹ̀ kìí ṣe makhluqa pàápàá rẹ̀ ṣe dáadáa sifatuhu wa asma'uhu kadhalik ajẹ́pọ̀ àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀ náà wọ́n èsè dáadáa. ذاته سبحانه وتعالى لا تفنى ولا تبيد pàápàá Allah kìí parẹ́ kìí parun bẹ́ẹ̀ náà làwọn orúkọ rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn àròyìn rẹ̀ gbogbo nǹkan mìíràn tí bá ti ṣe pàápàá Allah kìí sàwọn orúkọ rẹ̀ kìí sàwọn àròyìn rẹ̀ makhluqatu níta àṣẹ̀dá ni o níta àṣẹ̀dá ni o Allahu azza ọlọ́ọ̀hún tó ga tó gbangba kìí ṣẹ̀dá o kìí ṣẹ̀dá ìgbà tí ẹ̀ wá jẹ́ dàtà lọ́wọ́ àdá kìí ṣẹ̀dá ọpọlọ ẹ ó níbi tó ma gbogbo fúlẹ́ńgé fúlẹ́ńgé àkàrà ọ̀lágbára lẹ́yìn èrè gbogbo mo lè ọpọlọ rẹ wọn bá bí tọ́lọ̀ ló lè dé ni ó lè fò kọjá bẹ́ẹ̀. torí ẹ ọmọ aronú kí ẹ tó wá jẹ pé kì í ṣe dáadáa ẹ bó ló ti ẹ ẹ ẹ àbí báwo ẹ ó rí i pé ọpọlọ náà yóò kúrú rẹ subhanallah torí ẹ nínú tawhid lọ́dọ̀ ahli sunnati ní àwọn orúkọ Allah àwọn àròyìn Allah dáàbò á sọ pé ọ̀tọ̀ làwọn orúkọ ọ̀tọ̀ làwọn àròyìn ọ̀tọ̀ ní pàápàá Allah. Hmm. òun náà ni ọba tó ní àwọn orúkọ wọ̀nyí òun náà lọ́ba tó ní àwọn àròyìn wọ̀nyí báyìí gbogbo wọn ló sì ní tùmọ̀ gbogbo nǹkan mi tó bá tu ayé kúkú pàápàá Allah tó yàtọ̀ sáwọn orúkọ àti ìròyìn rẹ̀ makhluqa ẹ̀ ń dáadáa ni kí lẹ́yìn mà sí èsè ń dáadáa. ṣé màláìka ni ìtọ́ ọlọ́run lọ́dà ni àbáwọn àlìjánu àbáwọn anábì ọlọ àbáwọn ẹni ọlọ sí àwọn òkè ni àbáwọn odò ilẹ̀ ni tàbáwọn ẹranko tàbáwọn kòkòrò tàbáwọn ewéko gbogbo ẹ̀ ẹ̀dọ̀ ọlọ́run tó lọ́n dànù ẹni bá ti adájú kọkàn nínú ẹni tí aláwọ dá ńlọ ń sínú ẹni bá tó wá fi aláwọ lẹsí ó sì ń sin nǹkan tí aláwọ dá wọ́wọ́ káfírun mọ́ṣúrì kèfèrí ni ọ̀sẹ̀ bọ́ ni ọba wa kọ́ra rẹ lọ́dà tó bá wù ọ́ ọba àti okọ tó bá wù ọ́ rẹ lọ àní kèfèrí ni ọ̀sẹ̀ bọ́ ni ọ́. أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون tí wọ́n á lè dọ́gba bí mùsùlùmí àtàwọn ọ̀daràn wọ́n á lè dọ́gba o kí ló dé tẹ̀ ń dájọ́ kẹjọ torí ẹ gbogbo nǹkan mi tó wá ti àtúnṣe ọlọ́ ìta ọlọ́run tó lọ́n dáyọ makhluqatun li rabbina min al-adam olúwa ẹlẹ́dàá wa lọ́dá wọn látara wọn jẹ́ nǹkankan ọ̀sọ̀ wọn di nǹkankan al-ata ala al-insani hinun min ad-dahri. لم يكن شيئا مذكورا béèyàn ti ronú nípa àkókò kan tó ti kọjá lọ ṣáájú tiẹ̀ tí wò fi jẹ kankan bí nísìnyí síròyìn ọdún tó ti wà láyé lágbèyàn ti lò eighty years téèyàn ti wà láyé eighty one years ago eighty two years ago. Where are you and who are you and who knows you? Kò sẹ́ni kankan tó mọ̀, kò sẹ́ni kankan tó dọ̀ mọ̀. Láwọn ọdún tó ti lọ yẹn, ọmọ tí ń sùn yẹn kò dìde. Láwọn ọdún tó ti lọ kò sẹ́ni tó mọ̀, kò sẹ́ni tó dọ̀ mọ̀. Kí ló á dé tóbi wá bẹ̀rẹ̀ sí ni wá halẹ̀ tó ń peruku sókè bí ìgbà tó ṣe é pé ìwà ti ń bẹ láti gbọ́ta ayé ti ń bẹ tó bá jọ ma twenty years níbo lọ wà ní twenty one years ago níbo lọ wà ní twenty four years ago bàbá àtìyá rẹ kan ọ̀dọ́ ọmọ ìwọ wo sámọ̀ sámọ̀ ọkọ̀ ń bẹ sámọ̀ ọkọ̀ wà olójú kónkó rẹ tí ẹ bá jọ ma ten years eleven years ago where are you? قال الله تعالى هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا أو جنك كذلك دام ديكو وصرر إجار رونا kátó délé ayé ńgbó la wà ó yẹ káàánú lè dà mọ́ a wa tó fi bára rẹ léyìn kálá torí ẹ̀ ń lọ wà tẹ́lẹ̀ ó síbi kankan ẹnì kankan ọmọ ọlọ́ọ̀ nìkan lọmọ bí tọ̀ náà lọmọ tí ò ti wáyé ni ọlọ́ọ̀ nìkan lọmọ bí tọ̀ wá àwọn torí ń báyà gbogbo àwọn ọmọ tí ò ti ní ìsìn àwọn náà oníkàlùkù náà bàbá alágbájá lónìí ó kálukú ní

pẹ̀lú pé wọ́n ti ń bẹ láti láíláíláíláí àti ṣe lóṣù. eléyìí jẹ́ mustalahatun mantaqiyya nínú àwọn èdè táwọn ẹni tó ń lo logic tó ń kọ́ nípa logic máa ń lò lólò. a sì máa pé àwọn tó ń gbé wọnú tawhid àwọn tí kìí ṣe àlùsùnà tó bàbá yìí náà gẹ́gẹ́ ti sàlàyé ti náà lápá pẹ̀lú manhajul mutakallimin. olóṣìnà gbogbo ẹni tó bá pé ẹ̀dá tọ́lọ̀ ń dá ó ti ń bẹ láéláé nítorí lọ́dọ̀ àwọn ulama al-kalam Allahu Rabbul nìkan náà máa ń ròyìn gbogbo tó bá ti yàtọ̀ sí ọ ma máa ń pè ní hadith ní ti ń bẹ ní lẹ́yìn tí sì ń bẹ láéláé sọ pé àìròyìn lè má dá nítorí pé ó ti pẹ́ ó ti ń bẹ láéláé kò túmọ̀ sí pé nìkan síwájú ẹ̀ kò túmọ̀ sí pé nǹkan kan síwájú ẹ̀ a sì mọ̀ pé ọlọ́run ó ní al-awwal alladhi laysa qablahu ó ní al-akhir alladhi laysa ba'dahu náà lọ́lọ́run ti ròyìn ara ní huwa al-awwal wal-akhir wal-zahir wal-batin. ra ayé ròyìn ọlọ́run pẹ̀lú al ẹsìn ní sọ pé àlùkídàmù nínú ròyìn ọlọ́ọ̀ni àmọ́ a sọ pé huwal awwalu wal akhir huwal awwalu wal akhir ṣùgbọ́n ó lè wọnú ọ̀rọ̀ kí wọ́n sọ nípa àròyìn Allah pẹ̀lú ibi kàdíìmù eléyìí tó bá wọnú ọ̀rọ̀ wọ́n lè pé ìròyìn ọlọ́run ní títí ń bẹ láéláé kò túmọ̀ sí pé ń bẹ lẹ́yìn ìgbà tí ò sí kò túmọ̀ sí pé ń bẹ lẹ́yìn ìgbà tí kò sí. kébà nàbí sallallahu alaihi wasallam ṣe kọ́ wa títa bá fẹ́ wọ mọ́sálásí àdúrà tá a máa ṣe ni kíni a'udhu billahi ẹ̀wì mhm. wa bi wajhihi al-qadim. قديم يا وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم القديم به وأن يسر الله ṣùgbọ́n wọ́n wọ́n fi ròyìn ìjọba rẹ̀ ni eléyìí kò sí tó burú bẹ. àwọn kan máa wá ròyìn ọlọ pẹ̀lú wípé alqidamu àbí alqadimu eléyìí sínú manhaj ahli sunnati wal jama'a. وربنا يخلق باختيار من غير حاجة ولا اضطرار قل ولا دواء wọ́n máa ń ṣẹ̀dá tó bá wù bọ́ba ti fẹ́ láì jẹ́ pé bùkátà ni máa mú ṣẹ̀dá láì sì jẹ́ pé nìkan ló tú láàṣì rẹ̀ láti ṣẹ̀dá bọ́ba ti wù ló máa ń ṣẹ̀dá bàtọ́ bá wù ló máa ń ṣẹ̀dá kò bùkátà anybody tí fi ń ṣẹ̀dá anybody ẹnìkan ò sì tó fọ́ọ̀sì rẹ̀ kó tú láàṣì bí kò ṣẹ̀dá kankan subhanahu wa ta'ala. لكنه لم يخلق الخلق سدى كما أتى في كما أتى في النص فاتبع الهدى ṣùgbọ́n Allah Rabbul Alamin ọ̀tá àwọn ẹ̀dá rẹ̀ lásán lásán nítorí kò sídìí kan Allahu azza wa jal kò ṣẹ̀dá àwọn ẹ̀dá rẹ̀ nítorí ìgbòsídìí kan gẹ́gẹ́ bí alukur'an tó ti ṣe tọ́ka sí níbo la alukur'an ti tọ́ka bó ló ti ṣe tọ́ka sí. sódà hmm? ayahsabu al-insanu an yutraka sódà. أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى إليه في أقول وتعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون sẹ́rù bá ka dáin fèrè lásán àti bẹ́ẹ̀ ni padà sọ́dọ̀ allah rárá o allah rabbul alamin ọ̀dá wa lásán fèrè ọ̀dá wa fowó òfò tó lé ká tí òjò kórìírí ó pé ọ̀dá wa fún nǹkan ilé ayé tó tẹ̀ bá ti.

kàlà kò lè rí bẹ́ẹ̀ o. أفعالنا مخلوقة لله لكنها كسب لنا يا لاهي iṣẹ́ wa gbogbo ẹ̀dá tó lòun ọba dání ọ̀rọ̀ rẹ tó ń sọ ìjókòó rẹ tó jókòó ìdìde rẹ tó dìde. ìrìn rẹ tó ń rìn ẹ̀rín tó ń rìn ìbínú tó ń bí gbígbọ́ ń gbọ́ gbogbo ẹ̀ pátá korongodo dídá lọ́lọ́run ọba dá torí ẹ̀ ṣùgbọ́n lé pé sí tó ṣe ọlọ́run lè tọ́ ọjà ọlọ́run ọ̀pá ọlọ́run ọ máa èsì rí kí ló dé tó fi fìyà jẹ mí lórí ní tó ṣe pé wọ́n lọ dá èmi kí mo dá olè tí mo jà wọ́n lọ dá zina tí mo ṣe ìwọ lọ dá jàǹbá tí mo ṣe ìwọ lọ dá ó ṣe fìyà jẹ mí lórí ní tó dá tèmi ọ̀dá bẹ́ẹ̀ ni àwọn aláìmọ̀kan sọ ṣùgbọ́n lákínnáhà kẹsùn lànà àwa la ṣe ìdí dábìtì yàrá ọlọ́run ló dá ṣùgbọ́n àwọn aláṣẹ ń sẹ́ ọlọ́run ló tọ́ sí tó mu mú mu tó mú ọlọ́run ló dá àwọn tá a lọ́ fẹ́ mutí tó fi mutí ebi wà lọ nígbà tí lè mu kùnú àbáwú ìwà mutí abọ́wú torí wọn náà rí kùnú ńlẹ̀ kó tó lọ gbọ́ òun náà rọtí ńlẹ̀ kó tó lọ gbé ti ṣẹ̀ ni wọ́n gbé lọ́wọ́ dàbí gàtọ́ bá tẹ̀ ni wọ́n gé tọ́ àwa la sẹ́nisẹ́ni pàápàá torí ẹ̀ wọ́n sọ pé wo lè yí ìwọ òkúrọ̀ yìí ìwọ nzìnà yìí ìwọ oníjàmbá torí kí wọ́n lọ sísẹ́ níṣẹ́ ní pàápàá ìwọ́n lọ lọ dáa ní dídá ẹ yàtọ̀ láàrin méjèèjì ń dáa ní dídá torí ẹ̀ dáa rẹ̀ níṣẹ́ tó ṣe. ṣùgbọ́n ìwọ ló oníwà ló ṣe níṣẹ́ má jẹ́ yìí ó fọ ọrù ya láàyè ìwọ tẹ́lẹ̀ ti ń dà láàmú tẹ́lẹ̀ ti bá tiẹ̀ jẹ́. ẹ eré náà ni máa jẹ́ kéèyàn gbà pé pé òun ló ń ṣiṣẹ́ nípa apá ó tilẹ̀ jẹ́ lọ da ní dídá ṣùgbọ́n ló ṣe وكل ما يفعله العباد من طاعة أو ضدها مراد gbogbo ntí àwọn ẹ̀dọ́ ọlọ́run bàbá wa ń ṣe bóyá ìtẹ̀lé ti Allah àbí ìtakò tiẹ̀ gbogbo ẹ̀ muradun nǹkan tí Allahu Rabbul Alamin tó gbà lérò ni rọ̀bùnà ńlọ́gbàlérò pé ẹ̀ṣẹ̀tò olótùgbàlérò pé ẹ̀tàkùtò ológbàlérò pé ẹ̀tẹ̀lẹ́tò olótùgbàlérò yìí pé ẹ̀kọ́tò tó gbogbo àwọn nǹkan wọ̀nyí Allahu Rabbul Alamin bó ti ṣe wù ní máa ṣe nǹkan rẹ̀ nǹkan kan ò lè ṣẹlẹ̀ nínú ìjọba Allah kọjá pé Allahu Rabbul Alamin kò mọ̀ nípa rẹ̀ kò sì gbàlérò ntọ́gbàlérò ló máa ń ṣẹ ntọ́gba lérò ló máa ń ṣe. torí ẹ̀ mùrọ́dù li rabbina min ghairi mọ́tìrọ́rì gbogbo ń tẹ́ bá rí tọ́sẹ̀lẹ̀ olùwà ẹlẹ́dàá wa gbà lérò láì jẹ́ pé nìkan tú láti rẹ̀ yéésì pé ok ó ti gun àgá lọ sókè. ẹsẹ̀ rẹ wá yẹ̀ tòsí sí lákọọ́lẹ̀ kó ṣubú àmọ́ tẹ̀ǹtẹ̀rẹ̀ tó wà yìí nìkan gbọ́dọ̀ ṣubú olùwà ẹlẹ́dàá ọ wá sí tó kò sí bá a ti lè sí mọ́ ó ṣubú náà ni o yà ṣubú jẹ́jẹ́ ẹ̀ kìí ṣe allah lélẹ̀ yẹn ìyẹn ni kí túláàsì kan máa mú allah tẹ̀ǹtì ọ̀fẹ́ ò tẹ̀lé tó ti ti kọ́ pé tó bá kádàrá kójú ọ̀rọ̀ lálẹ́ yóò sì rọ̀ títí dàárọ̀ ọ̀la kó sì tó lè di lọ́la tótó bá sì sùn dẹ́dẹ́dẹ́ tọ́jà pé òkùnkùn bó lẹ pírikítí tótó sì ní rọ̀ rárá kó sì tó lè pé kọ̀rọ̀ àfi bá a ṣe ráwọn Yorùbá o táwọn sọ fáwọn láwọn bàbá kan tó lè sí ojú ẹsẹ̀ fi ta pọ̀ tàbí ń bẹ́ kọ̀rọ̀ yàrá wọn yìí gbọ́dọ̀ àwọn tó lè ti aa irọ́ pọ̀ lẹ́nu yorùbá bàjẹ́ wọn làwọn apòjò irọ́ lásán gbogbo èèyàn lọ́dàkùn lòdì ọ̀rọ̀ tó ọlọ́ba wọn ṣòwò sí karamba ni lásán lásán olódo burúkú wọn wá ní kí apòjò yẹn àbí adá òjò dúró yẹn nínú àṣà òfò tí wọn kó ká yẹn tí wọn bá wá san owó fún pé bá wa tètè torí àjọyọ̀ tá a fẹ́ ṣe a fẹ́ sòkú ẹgbẹ́ tó wọn á ní kó bá wọn tètè ó ti wá gbowó sẹ́ ibi títí wọn á pe tú ọwọ́ rẹ̀ Allahu Rabbul Alamin wọn á fẹ́ sọ fún pé òkútu fẹ́ tẹ̀ lásán olè òjò bá bẹ̀rẹ̀ kọba wa rọ ná kọrọ òkúta wèrè ọgbọdọ kó mẹ o tó bá fi lè kó n'ojo ìgbàgbọ́ wọn ni pé nǹkan sí o ńgbà tó ń ti ń sa tó ń sa tí ò jẹ òjò oyún yọ yàrá yọ pa òun síbẹ̀ gbọ́dọ̀ kó ń bẹ̀ sí ìdá bẹ́ẹ̀ ni ìyá tí wọ́n jẹ láti ayédá òkè yá náà òjò rọ̀ wọlé àbẹ́rẹ́ rí nǹkan mọ́ tó nítorí ti eléyìí báyìí Allahu Rabbul Alamin kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ àfi tó bá fẹ́ ẹnì kí n tú láti rẹ̀ ẹnì kó lè fi tipátipá mú Allah. من غير ما اضطرار منه لنا فافهم ولا تماري ọlọ́run ọba ẹlẹ́dàá kò ní bùkátà kankan sí wa kò ní bùkátà kankan sí wa torí rẹ̀ jẹ́kẹ́lẹ́ yóò yí ọmọ òwúlẹ̀ máa jiyàn o jẹ́kẹ́lẹ́ yóò yí ọmọ òwúlẹ̀ máa jiyàn ọlọ́run ọba bùkátà wa o síláàsì kan ò sí tó ti dọ́dọ̀ wa o gbogbo wa bá ṣe rí bá ṣe jẹ́ ó wù láti dá wa ni o gbogbo bá ṣe rí bá ṣe jẹ́ ló ti yàwòrán wa o ó sì ti kọ́kọ́ àwáyé iye ìgbà tí kálukú ó lò bàbá tó yọ lọ ó sùn fẹ́ lómi àwọn náà tún gbá yìí rẹ̀ tó nítorí di eléyìí bọ́lá ti ṣèṣe ilé ayé nù. وجاز للمولى يعذب الوراء غير ما ذنب ولا جرم جرى ولا sí Allah olu wa kó fìyà jẹ gbogbo wa láì jẹ́ pa àṣẹṣẹ kan láì pa kan kó fìyà jẹ gbogbo wa bẹẹ nínú yìí bí lè fìyà jẹ gbogbo wa láì pa àṣẹ yóò fìyà jẹ wa. yóò sì tún bọ́ sí pípọ̀ tàbí òṣìṣì wa. torí bí tó ti bá ti ṣe sẹ́yìn ṣé a pé àwọn ọwọ́ rẹ̀ lórí wa ni ṣé báwa la mọ̀ pa sí a tẹ̀rí àmọ́ kó gbogbo wa dà sínú jahanna kọ́lọ́ ń sànù wa táwọn apariwo mẹ́fà ìwọ lọ ẹ dákun tuntun fáìlì yẹn wò á wa kọ́ ó kọ́ máa jọra méjì méjì lọ dá yẹn. ẹ yóò bá lẹ́wọ̀ tẹ̀sẹ̀ méjìméjì là ń wáyé wọ́n bá jẹ pé kejì rẹ lọ́wọ́ kó ìwọ wọn sì mú hmm. so ọlọ́wọ́ ẹlẹ́dàá wọ́n sọ pé ah, ah, ó sì pé dàrá yín jù kàn ìdí tá a fi dà yín sí nánu ó pé ìdẹ̀rẹ̀ yín ẹyọ kan nínú thirty two wọn náà wò bó ṣe máa fi yín rẹ dára sí bẹ́sẹ̀ tó gbèsè wájú tó gbèsè kọ̀rọ̀ ẹ̀ tó gbèsè wájú tó kátó wá pẹ́ràn títí bá yẹ pé òkúta kẹlẹ nìkan bá wà tó sẹnu tí yóò sì sẹdé yín sí à wọn ní kò sí eyín mújọbẹ lọ kò sì sí ọlọ tọmọ nǹkan lọ rẹgí bínú ti ṣe bùkátà bí àwọn eyín oríṣiríṣi lọ́lọ́run gbé bẹ́ẹ̀ tábà fẹ́ já nǹkan tábà fẹ́ lọ nǹkan à ń fẹ́ já tá à ń fẹ́ lọ subhanahu àwọn eyín tí ó sì sẹ gbogbo ẹ ti wà lẹ́nu rẹ̀ àfi tẹyin bá bẹ̀rẹ̀ sí ní ká tẹyin bá ti bẹ̀rẹ̀ sí ní ká. lẹ́rìí téèyàn ti ẹran síbi ó tún ti síbi ó tún ti síwá gbogbo oníjọra wa torí kẹ̀kẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọmọdé ni ọmọ kó wọn náà ti ń ni ọ̀hà lọ sọ́dọ̀ dẹ́ńtì wọn á sọ pé eyín rẹ ti ń mì yẹn oníṣẹ́ òsì ń tẹ̀lé ṣe sọ́ni kò sí yọ ni ẹ yọ lọ ọlọ́sẹ̀ méjì tó bẹ̀rẹ̀ sí ní wọn náà ló wà lónìí ẹyọ ẹyọ méjì ẹyọ wọn ni àìtó là ń dọwọ bẹ yìí téèyàn bá tó yín ni mo ti dàgbà so bẹ́ẹ̀ ni ẹ rí i pé Allahu Rabbul Alamin ó ti ṣe dá wa òun náà ni san eyín rẹ tọ́jú eyín ọ̀gán ok gbogbo táwa kéyìn ọgá méjì lónìí gbogbo táàtì yòókù ńkọ́ ó lè pè á ti jẹ́ kó o ti kùnà láti pé ìdẹ̀ra àwọn oríkèé tá a ṣe fún ọ pẹ̀lú gbogbo sẹ́tò ṣe kò tí ì ká ìdẹ̀ra yín ẹyọ kan ẹ fi ẹrú mi sínú náà mi pẹ̀lú mi ti fẹ́ sọ kọ́ lọ́n ọwọ́ yín ẹ̀yin yìí ń sẹ́yìn yìí ahọ́n yín ẹ̀yin yìí ó ń yí etí yín ẹ fẹ́ fi gbọ́rọ̀ ẹ fi gbọ́rọ̀ ahọ́n yín ẹ fi sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ tó kì ẹ sọ̀rọ̀ tó lẹ̀ subhanallah ẹ oríṣiríṣi ahọ́n kan náà ni ẹni tó bá gbóyìn bọ́ sóyìn náà yóò tún sọ yorùbá òun ahọ́n kan lókè kí la fi pẹ́ fún Allah wọ́n á à ó ah, lè máa dúpẹ́ fún Allah because iye ọdún tó sílẹ̀ tápà kò tó gbọ́ tápà ẹ gbọ́rọ̀ ó <laughs> pé ọlọ́run mọ ìta fi sílẹ̀ Yorùbá tó ọ̀gbọ́ Yorùbá jákè máa kí lòlò ni ọba lọ fọ́ ọ ọlọ́run ló ọ máa sọ ọlọ́run ló mú ọ máa wí kí sí láti ahọ́n rẹ oúnjẹ ò lè hàn yọ káhàn rẹ ọmọ azọ pátá lọ́kọ̀ mbẹ oúnjẹ ò sì jẹ́ pé kò lè jẹ́ pé ṣúgà ọmọ azọ pé kán lọ́kọ̀ mbẹ subhanallah ẹ wò dẹ́ra tọ́lọ̀ ń ṣe fún wa bá bóun bá ti fẹ́ pọ̀ ju etí rẹ lọ rẹ ọkọ̀ o lè dàlú nítorí ẹ̀ yàrá ìwé tẹ̀ ń pàṣẹ àbí ta lẹ́rù ya nínú wa nítorí pé wọ́n ti fẹ́ ba ọ̀kan nínú dẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún ọjẹ́ nù torí kọ́ lọ́wọ́ bá ó ti fi àwọn nǹkan púpọ̀ sí wa lára tá a mà tí ìmọ̀lẹ̀ bá ti pọ̀ jù tó fẹ́ fọ́ ọ lójú á ẹjọ́ ẹdín ẹdín náà yẹn kú ó ti pọ̀ jù tọ́lọ̀ ti ṣe dá wa nù lóríṣiríṣi wọ́n lè gbóúnjẹ kalẹ̀ ní kọ́ sọ pé torí pé bí ń pọ́ oúnjẹ ti gbóná fẹlifẹli ti ń horu burúkú kọmọ wa da sẹnu ẹnu kó gbó lahàn pólítì gbogbo ká ẹnu rẹ gbogbo ẹ láwọ rẹ ó ti dànù jẹ bọọnu ìwọ tó jẹ ti ọ̀sán yìí bá mọ̀ọ́ rẹ jẹun jẹ alẹ́ torí bá bá gbé gbogbo ẹ náà kálọ ẹ náà pẹ́ náà èyí tutù ẹ bá dé nítorí pé bọ́lọ̀ ti dá wa ó ti dá jù ọlọ́ni laqad khalaqnal fi ahsani taqwim orí àgbégùn tó dá jù ìní Allah Rabbul alamin ló torí ẹ̀ tó bá fi ìyà jẹ wá láìṣẹ̀ ọtọ́ sí kò sì sí tó lè wí fún Allah ilé ìjọba àwọn. فكل ما منه تعالى يجمل لأنه عن فعله لا يسأل kò sí nǹkan الله tó nítorí pé gbogbo ń tí Allah ò bá ṣe kò sẹ́ni tó tóbi la yus'alu amma yaf'alu wa hum yus'alun ó bá pé dáadáa lórí dáadáa náà ní lọ́dọ̀ Allah táìdá ló bá ṣe ọ́ ntọ́rẹwà náà ní lọ́dọ̀ Allah nítorí pé ẹnìkan tó láti fi léèrè lójú wa ló ti já ìdá lọ́dọ̀ Allah ò dáadáa ni ó dàgẹ́ bíi Ànábì Musa alayhi tó wó sùnsùn tó rí pé lórí ilẹ̀ lónìí hmm, kò sẹ́ni tó ní màtó ànábì musa wa ti fàárì ó sì ṣe fọ́ọ̀rọ̀ tó sọ ọ́ ti sẹ́lọ̀ ọ sọ pé ní ntí mo mọ̀ àmọ́ ní ntọ́ dájú tọ́ba jẹ́bẹ̀ ẹrú wa kan bẹ níbi tí òkun méjì ti pàdé lọ́ọ́ bá níbẹ̀ ó rí i pé a tún ṣe nǹkan tó pọ̀ jù tó pọ̀ jù yìí tá a ṣe fún ọ lọ a ṣe fún ọlọ́run musa bá gbọ́ ni òun <clears throat> àti ọ̀dọ́ǹde rẹ̀ jọjọ́ ń lọ ibi tó ti yẹ kí wọ́n dúró kó ti máa wá ẹrú ọlọ́run tọ́lọ́run sí ibẹ̀ ni wọ́n ti jókòó bá àwọn fẹ́ sinmi bí sá ti sinmi ẹja tí wọ́n ní nínú àpò bí ìṣẹ̀jà ẹ̀tọ́ wà láàyè ẹja bá sá mọ́ wọn lọ́wọ́ nígbà tó di pé bí ń pa anábì wa gbẹ́jà wa láti ẹ̀wá bì kan fìdílé ká máa ó sì ti máa ń tọ́sẹ̀lẹ̀ kọ́ fẹ́ dá anábì musa láàmú pé oúnjẹ ti o gbàtà anábì musa tó wá àtẹ̀rẹ́ ti ta ti jókòó lẹ́ẹ̀kan mo ẹja bẹ́ẹ̀ ẹja lọ ká wá wa. káwọ àgàtúrí pé nǹkan tá a ní tá a fẹ́ jẹ náà nù gbàtí wọn débẹ̀ wọn bá pẹ́ dá ti kóra àhà ẹja gbígbẹ ó ṣe rìn wodò ìlọ lọ́wọ́ lè ṣe wọn á bọ́ kédùrú pàdé aleyhi sẹlẹm wọn á ní tí ẹ bá yọ̀ǹda fún mi ẹjẹ ń tẹ̀lé yín kí a fi lè fi kọ́ mi ní díẹ̀ nínú tọ́lọ̀ tó fi mà yín torí àwọn ọmọ tí wọn kẹ́kọ̀ọ́ wọn máa lẹ́kọ̀ọ́ ní pẹ̀lú olùkọ́ ẹnu náà là nàbì musa rọ àfikọ́fà lónà tó fi tọ́ ọmọ ilé kí ó padà pè lọ́ọ́ bá ẹnìkan nù àwọn ẹ̀dá wa ó rí i pé nítorí mọ̀ ju tiẹ̀ lọ. tọ́ ẹ dákun sẹ́gbà kí n máa bá yín lọ kí n fi kọ́ nínú tọ́lọ̀ wọn bá fi mọ̀ yín. wọ́n á àwọn fi mọ́ tọ́ba ti lè ṣe sùúrù tọ́ba ti lè ṣe sùúrù ọ̀rọ̀ tó fẹ̀ tó gbòòrò ni. wọ́n bá ti tẹ̀ lánàá bí musa wọ́n bá wọ ọkọ̀ ojú omi ẹ ṣe wọ ọkọ̀ ojú omi báyìí ọkọ̀ ojú omi tuntun Khidir aleyhi salam ló bá yí àké sọkọ ló bá sá ọkọ̀ ojú omi yẹn ọyọ wàhálà kan kó lára rẹ̀ ah. ṣé ọfẹ bọkọ̀ ojú omi jẹ ọfẹ kọ tẹrì àbí kí gbogbo ẹni tí ń bẹ ń bẹ ọ parọ́ aleyhi salam torí pé mo ti ní tọ́ọ̀bà lè tẹ̀lé mi ó ṣe sùúrù o ti gbọ́dọ̀ bí mi léèrè nípa gbogbo tí mo bá ṣe títí tí ń fi ti ka ara mi tí fífinú fẹ́dọ̀ ṣàlàyé fún ọ. ọba ẹ má bínú ìdún ní béèrè mọ́ wọ́n tún lọ ọ̀pàdé ọmọdé kékeré kan anabi musa aleyhisselam sáwọn òkè ló tún máa ṣẹlẹ̀ pédèrú tó mú ọmọ ọ̀pá ẹ̀mí ẹ̀mí tó yẹ kó pọ̀ sẹ̀ ó sì ń pa láìsẹ̀ ṣíṣe mo ti sọ ọ gbọ́dọ̀ bíbí léèrè ṣáájú kí n tó ṣàlàyé fún ọ. lẹ́yìn eléyìí o àǹfààní kan ló tún kù fún ọ ẹyọ kan péré tọ́ba bí mi léèrè béèrè kan lẹ́yìn ẹ̀ kálukọ́ máa lọ lọ rẹ̀ ó ní ọ̀dà kúkú má ṣe sùúrù. màá ti sàmú ma tó bá dé abúlékò abúlékò kan tó bá tọrọ lọ́dọ̀ àwọn ará rẹ ẹ ẹgbà wọn lálejò arìnrìn àjò làwọn àwọn ìgbàlejò orí pé wọn gbà wọn lálejò ni wọn wà kédèrú bá rí ilé kan tó ti fẹ́ wú wọn bá musa ìṣẹ́dé o á gbé àwọn òkìrì ilé wọ́n bí àwọn àtẹ̀lé kò lè sọ̀rọ̀ nígbà wọn á parí tí wọ́n mọ ilé pin wọn á ní tó bá wù ọ́ ó yẹ kó béèrè owó sẹ́sẹ́ tá a ṣe yìí tó ráwọn eléyìí wọ̀ kúkú alálejò tẹ́lẹ̀ náà nínú ìlú ìwà ọ̀gbà alálejò láti múlẹ̀ akímẹ́lẹ̀ àkọ́ pẹ̀lú àhàdà fẹ̀rọ̀ ọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀yẹ̀ ibi dáàtì tàtà pín sẹ̀ ládé ó lè ṣe sùúrù kí la fẹ́ fàyọ lójú tiwa àwọn ọmọ òkè kìíní ìdá àwọn ọmọ òkè léyìí ọ̀dà ọlọ́run ló sì máa wọ ọ̀mà ẹ wá wo àlàyé tí Khidr wá sí tánàbí Musa tánàbí Musa bá tún lọ ṣe sùúrù sí kò bá kọ́ mọ̀ jù bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ìwà ń wára àìní sùúrù kéde kọ́ ọmọ rẹ kọ̀ọ̀kan ìkájúkájú kájú pé ah, àmì àti máa gbogbo nǹkan mo ti máa tàá mo ti máa ìdílé mo ti máa pọ́m mo ti máa wá ń bí mo ti máa jókòó mo ti máa dìde léde lárúbá kí ló tó ó dàbí ọmọ náà lọ kọ́ kí lọ́dọ̀ nìkan ló ka ní wọ́n débẹ̀ wọ́n á dá àwọn méjì afa wọn sọ wọn táwọn ọmọ yìí ṣègbéraga ní dáhùn láàmú ni àbí wọn á kẹ́kọ̀ọ́ àwọn ò sì fura tó bá ti wá di níbi ẹ̀yìn asù àfọ̀ ti jókòó níbi tó yẹ kó gbogbo ẹni tó fẹ́ gba kíó yóò lè lọ gba kíó lọ́dọ̀ wọn. àwọn méjèèjì yẹn ẹnì kó ti dìde fó tètè lọ bá a fà kò sí tọ́ka fà o ẹ̀yin lẹ́lẹ́ wa kẹ́kọ̀ọ́ o gbogbo tẹ bá mọ̀ kẹfẹ́ kọ ẹgbẹ́ wa ẹ wa kọ alihamudulilayi gbogbo ẹ̀ la fà eléyìí wọn sá lọ títí na náà ti gbédè lárúbáwá ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ nù nǹkan yẹn ọ̀sá pamọ́ sí i àmọ́ ẹni tá a kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ni ẹjẹ́ lọ kọ́ sáláì rí nǹkan kan kọ́ lọ́dọ̀ eléyìí ó lọ ó máa wá ń lọ ó máa ń lọ tó bá ti wá di pé ọba fẹ́ lọ yóò wá rẹ̀ rẹ̀ jájọ lọ wípé àwọn lọ gbogbo ẹ̀ làwọn náà <laughs> gbogbo ẹ̀ làwọn náà ti bà irú rẹ̀ ìwà wára ni tí máa padà jẹ́ kéèyàn jáde lábẹ́ àsíá òdo garagara yẹn máa sábà dá àwọn ọ̀dọ́ làmú náà tọ́dọ̀ bá ń kẹ́kọ̀ọ́ wọn à ní kọ́ débi tó lámì tí wọ́n fi sá torí pé tí máa ń ṣe wọ́n ni pé ìgbà tí wọ́n kọ́ délé ẹ̀kọ́ yẹn ìmọ̀ nǹkan kan àmọ́ ní ìdí ti láwọn òye kan kò sí tó kù mẹ́járe sani ọba fi wá sẹmi lólódò yóò sì kú lólódò torí di eléyìí báyìí kákèsì o ìgbà tó Khidr wọn ṣàlàyé ìfarabalẹ̀ ló ní mà ó ní sọ rọkọ ju omi yẹn àwọn aláìní ni tí wọn jẹ tálákà àwọn ni wọn ní ọkọ̀ ojú omi yẹn ni wọn fi ń rí títì àti mímu wa ṣùgbọ́n lágbègbè ibi tí wọ́n ń gbé tí wọ́n sì ti ń fi ọkọ̀ ojú omi wọn yẹn tí wọ́n fi ń wá jíjẹ àti mímu ọba abẹ burú gbogbo ọkọ̀ ojú omi tó bá ti mójú tó dùn owó tó dáa ní máa jágbà lọ́dọ̀ àwọn ẹni tó bá ní. ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá rẹ̀ ọ̀wá fẹ́ kí ọjà àwọn ọmọ wọ̀nyí báyìí ìdí ni ìtọ́lọ́wọ́n bá tó fi pa mí láṣẹ kí kí kí kí kékeré kékeré ń gbé ọkàn kan kúrò lára ọkọ̀ ojú omi nǹkan jẹ́ wàhálà kí n fi dá àléébù sí la lọ́nà tó yẹ kí ọba tó ní wọ́n máa bò mú gbogbo ọkọ̀ ojú omi tó bá ti mú jù eléyìí ò ní mú wọn lójú yìí ṣe pé mo fẹ́ kọ́ àbúrò wa kó báwọn èèyàn pé wọ́n kú ẹ̀wò lérò tọ́mi èèyàn wọ́n bá nǹkan jẹ́ nínú èrò nínú ìṣe ti Allah àtúnṣe nìyí. torí kí ọmọ bá di àwọn ọmọ yìí tó bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ nǹkan jẹ̀má lójú tiwa wọ́n máa pé ah, eléyìí tó lọ́n ṣe ó burú o tó bá ti jẹ́ pátó dìde rẹ ló ṣe ṣe bá wa wallahu nìkan ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ ló ti bóyá bàbá rẹ màmá rẹ láti gbà tí wọ́n ti wà kékeré wọ́n ti kú wọ́n mọ̀ àwọn pé tó a kọ̀ bá bàbá rẹ láyé tó bá pé rẹ ń bẹ ti sẹ́yìn ha ah! irú dáadáa tó o bá ṣe sí wọn irú kíní kan tó o bá ṣe à ah! wọ́lọ́ ti mà wọ́n mọ́ bóyá tí bàbá rẹ bá ń bẹ láyé lónìí tí ìyá rẹ bá ń bẹ láyé lónìí bóyá àwọn gan ni ó sábà fi tó fi náà nítorí pé òní lè ṣe dáadáa sí wọn. bóyá ìdálọ̀ bá máa ṣe sí wọn tí wọ́n padà wá ṣe sábà bíi kí wò ó dọ̀mọ́ aná tóró náà lọ́mọ ẹ̀yìn ọ̀mà ìwọ́n wò pé wọ́n ayé lọ wá àwọn ọ̀kájúlù ọ̀rọ̀ ọmú lọ ikú kaka ló fi ń jẹun gbogbo nǹkan ọ̀bọ sí ikú sí ọba kú agbá máa ṣeré. ààrò ń jẹjẹ ńlẹ̀ ayé gàrí làwọn àmọ́ sẹ́pẹ́rẹ́ kò sí gàrí ń ànámà o ẹ ọkà para rẹ lọ́lọ́ jẹba gbáńláyà ọmọ pé wọn fún ọ lówó ó ní tó náà fi sè torí pé sí ọlọ́run sì ti mọ ẹ̀dá tó ń bá lọ fún owó wà ọba wá láláì nítorí kó lè bá ẹlòmíín ti wà kọ́lẹ̀ nípa ọmọ náà ni tọ́ba lówó ó lè padà títí àti wàlìjánà òṣì ni ó jẹ́kọ̀ wọ náà tá a kọ́ fún ẹjẹ́ ọmọ ọba yìí gbogbo ńlọ́nba ṣe ọlọ́run ọba nìkan náà lọ́mọ àwọn ọmọ nísìnyí olóbìnrin kan lọ títí kọ lọ ó kà ẹja sí ọlọ́run gbogbo èèyàn bẹ ọgbẹ ọgbẹ pé ó ṣe sùúrù nìkan ó ṣe sùúrù o wọn náà wọn ni wọn gbá kámú kí kámú tó di pọgbọ àbá obìnrin yẹn bá fi màkà fún ọ ọmọ tó wá bí fún ọ òun náà padà sí sábàbí tó fi wà lìjẹnà nítorí pé ọlọ́run bá kẹ́kọ̀ọ́ wà lìjẹnà ọ̀nà kátó sì lè gbà wà àrò obìnrin náà lọ wa ọmọ kan tí ó bí fún ọ yẹn ó lọ ọmọ tó ṣe pé yọ pọ̀ ní mímọ tọrọ àforíjì fún ọ yọ pọ̀ nínú mímọ wá dáadáa fún ọ gbogbo eléyìí ni wọn àti sábàbí tó sì wà lẹsẹ ṣé wọn ọmọ Ọlọ́run ọba lọmọ akulelele kòkò kúkú lọ àwọn yòókù ni àwọn kó bára àwọn ẹyà ara wọn <laughs> akọọlẹ ti síwájú torí ẹ ló ti jẹ pé àwa láàmà wò kọlọ ọba ó ṣe pé èyí èyí ọ̀dà èyí lọ́dà à torí délé gbogbo tọ́lọ́run bá bá ṣe ní agbọ́n tí Allah dáadáa ní ìwòye sí ìtọ́mú èèyàn dáadáa máa wà náà máa ṣe kí ni ẹ máa wà mbẹ ṣùgbọ́n lọ́dọ̀ gbogbo nǹkan dáadáa náà kọ́lá kó ṣe pé nánà ni ó

فإن يثب فإنه من فضله وإن يعذب فبمحض عدله tọ́lọ́n bá san wá lẹ́sàn-án lórí ipa aláàṣẹ dáadáa kan ẹ má gbàgbé wípé àánú lásán tọ́lọ́n ti fún wa. wọ́n á sọ pé àmọ́ ní àwọn ládá kan gbà wọn ò kà fún mi pé ah, ọlọ́mọdé ọlọ́run ṣàánú rẹ ni o. tọ́ba wa fi àjẹ wa káwọn kò jọ́ọ̀sì lọ́lọ́wọ́ bá lò lórí wa ìṣèdọ́gba nù nítorí kò ṣe jẹ́ ìṣèdọ́gba ọmọ àkàyọ̀ kan àlè sàn tó a ti lọ́mọ àká mẹ́wàá gbàtà àti lè sàn ìjọ́nu ká máa lọ náà ní àánú rẹ̀ làwa ń tọrọ kì í rẹ̀ tó wá rẹ̀ làwa ń tọrọ kò sọ́nà nù rẹ̀. فلم يجب عليه فعل الأصلح ولا الصلاح ويح من لم يفلح كما سقطت لجلري الله wípé dandan dandan ọgbọ́dọ̀ ṣe ń tọ́ láǹfààní jù a wọn ò bí ẹni náà dá tó lè ṣe kankan dandan lórí allah rẹ nínú gbàgbọ́ ahlùsùn allah yóò jùbọ̀ ala nafsihi ma sha. من غير إيجاب موجب ويحرم على نفسه ما يشاء من غير تحريم محرم الله رب العالمين ما أنت تبقى في لنا لوري أراري لا يجبني كان لسي لنا لوري الله عز وجل أما سنكلي ولوري أراري لا يجبني كان لسي لي ولوري سبحانه وتعالى تريد إليه bàbá onítìrà ètò sọ ní bíbí ìbáyìí ó fi fèsì fáwọn mọ̀tẹ́zìlà àwọn mọ̀tẹ́zìlà wọn tó ti sinà àwọn alágbárí ro lódò àwọn ni máa ń sọ pé yajibu ala Allahi fi'lu al-aslah pé ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí Allah ó ṣe ń tọ́jẹ́ pò ń lọ láǹfààní jù fẹ́rù tí ọba tí wàá ṣe tọ́ láǹfààní jù fẹ́rù adékọ́sàbò fẹ́rù wọn máa ń pè léyìn nínú àkídò fún wa ní alàájì tálẹ́ni tó lè ṣe nǹkan lọ́rùn yẹn lórí Allah kò sí. Abul Hasan al-Ash'ari rahimahullah tí wọ́n ti torí rẹ̀ pé àwọn alákìídà kan ní àṣàyíra tí ti pọ̀ ti túbọ̀ ó ti kúrò nínú ọgbà wọn ó ti darapọ̀ máwọn ahlu sunna kó tó di kókó ó ti kọ tírà kan tó fi eléyìí à ń al-imana fi usul ad-diyana níbi tó ti sàlàyé kò ti padà sórí àkídà ahlu sunnati wal jama'a irú àkídà imaamu ahmed ibn hanbal orí rẹ̀ ló ń fẹ́ kúlẹ̀ o orí rẹ̀ náà ló sì kúlẹ̀ àdúgbò fọlọ́ ó sì kéde sọ fún gbogbo àwọn tí ń tẹ̀lé lórí àkídà àṣàyíra pé ẹ́ èmi ti kó mbẹ́ o ẹ má kó bá mi o gbogbo ẹjọ́ bá ní tí mo kọ́ nípa rẹ̀ tẹ́lẹ̀ kọ́ gbàgbé ẹ̀kọ́ parẹ́ o èmi ti kó jẹ́ o tọ bàbá yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ oríṣi ìpele mẹ́ta ló gba orí rẹ̀ kọjá ọkọ fi wà kan jẹ́ mọtẹsílì ẹ̀yìn rẹ̀ ó di aṣáárí ọlọtúndáyọ lẹ ẹlẹ́kẹta ọwọ àti ahli sunnati wal jamaa ó ní tíra àkàtà ẹkọ kò sí maka fún gbogbo àwọn ẹni tí bá fẹ́ kọ́ nípa al-milal wan-nihal al-milal tẹfẹ kọ́ nípa gbogbo ẹ̀sìn tó wà táwọn ẹ̀sìn fúgbẹ́fúgbẹ́ tí èsì islam ẹtú fẹ́ kọ́ nípa gbogbo ìtìnà tó wà àwọn alùpùpù oríṣiríṣi síra rẹ̀ yẹn kò sí máa tà ní wọ́n ń pè ní maqalatul islamiyyin maqalatul islamiyyin bàbá yìí níbẹ̀rẹ̀ ayé rẹ̀ wọ́n jẹ́ Mu'tazili ọkọ̀ ọ̀yá rẹ̀ ńlọ́sọ̀dì torí baba tiẹ̀ ti kú ti pẹ́ ìyá rẹ̀ wá lọ́kọ mi ọkọ mi ti ìyá rẹ̀ wá ní wọ́n ń pè ní abu ali yenil jubba'i abu ali yenil jubba'i òun á jẹ́ abẹnugan àgbà fún gbogbo mọ̀tẹ́sílà nígbà náà ẹ̀rí pé ọkọ ọ̀yá àti ní lọ́nà tó ti ṣìnà ńlọkọ ọ̀yá rẹ̀. òun ló sọ di O ó sì ṣe mọ̀tẹ́zìlì bí ogójì ọdún sẹ́ni tọ́lọ́ ọba tí ọba fẹ́ kókú sórí àná yóò kúkú mánà ó wá ń ronú nípa píríncípù tí bàbá ìkìnnù tó kìbọn ó wá ẹ sọ wípé dandan ni lórí Allah kó ṣe ń tọ́ dà ní bẹ́ẹ̀ ni ọ̀dà àwọn kẹ́kẹ́ ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún mi ẹni tó wájọ pé dàlùkìyàmà tó ṣe ike ó kú ní kékeré àtẹnitọ́ wájọ pé dàlùkìyàmà tó dàgbà tó kú sórí alìsílám àtẹnudọ́wájú ọ̀gbìn dàlùkìyàmà tó dàgbà tó kú sórí kúfúrú àti rẹ́gbẹ̀ èwo ni tó dá àtúntò lọ́wọ́ sí fọmọdé o ìbéèrè yìí lọ́lọ́ fífi màná o tó fi kó nu Mu'tazila torí ẹ̀ náà lẹ́ni ọ̀ràn yẹn ló jẹ́ lórí Allah kó ṣe ń tọ́ dáa jù kí ni tọ́ dáa tó sì fọmọ ah, tó kún kékeré mu ẹni a tọ́ dáa tó fọ́ọ̀nù fún ọ̀fíìsì àlùjẹ́nu kí ni tọ́ wá dáa jù tí wọ́n sì fẹ́ni tó kú lágbàlagbà lórí Islam wọ́n ní tọ́ dáa jù fún ni kó náà wà àlùjẹ́nu kí wá ni tọ́ dáa jù tọ́lọ́ wọn bó sì fẹ́ni tó dàgbà tó kú lórí kúfúrú àti rédèrèdè wọ́n ní a. Ah iná ni ẹgbẹ́ iná lẹ sọ pé ń tọ́ da jù lọ́lọ́run ọ̀hún lọ́jọ́ ọ̀ràn ẹ̀kọ́ gbogbo olùsọ ajẹ́ pé iná lọ́ da jù sílé ẹ fi rora yín wò bàbá ṣé òun náà lè sọ pé lọ gbàtọ́ pé ń tọ́ lórí rẹ̀ ẹ bá òun náà ṣe ń tọ́ da jù pé ń tọ́ da jù fẹ́mi ti pa mí kékeré náà wà kémi náà wà lìjẹnu ọ̀gá bá gbẹnu lọ ẹnu bá wọ wò ẹ kọ́ntínú wọn pè lẹ́yìn ní alẹ́nkẹ́pà táwọn yẹn máa ń ṣe fanfa tani kejì ọba ti lè sọ̀rọ̀ ma they will be declared defeated gbàtọ́ kò ti lè sọ̀rọ̀ ma kọ́lọ́s Abul al-Ash'ari láti oní mi ò sí Mu'tazila mọ́ bó ti lọ dá àṣà rà lẹ́nu àṣàyíra náà ló tún padà túbá kó ń bẹ́ẹ̀ sáájú kó tó kú kúrò láyé. torí àwọn oníṣẹ́ máa ń sọ pé Abul Hasan al-Ash'ari tí wọ́n fi tì sára àkídà àwọn àṣàyíra irọ́ ni wọ́n pa máa gẹ́gẹ́ báwọn ọmọ ẹ̀yà Yusuf ti ti parọ́ mọ́ kòkòrò kọjá ànábì Yusuf ìkòkò aláàánú tọ́jú èèyàn tí ọjọ́ ìjábọ́ tilẹ̀ wù rẹ̀. torí àwọn sọ pé innahu bari'un من الأشاعرة كبراءة الذئب من دم يوسف السنتقى كلام معتزلة قال بس ذلك السنتقى كوكو قالوا النبي يوسف عليه السلام tẹ́lẹ̀ ìbá wa أما wa àjẹ pé ká mà ike ọba ẹlẹ́dàá wa kò sẹ́nìkan tó lè ṣe nǹkan kan lọ́ràn yà lórí rẹ̀ torí rẹ̀ táwọn akọ́ àwọn ọmọ ní usulul fiqh ẹ̀rí tó máa fẹ́ sàlàyé kí ni jẹ́ wájib wọ́n sọ pé ma yusabu ala fi'lihi wa yu'aqabu ala tarkihi a sọ pé àlàyé tí ọ̀dà nù wípé pé tẹ̀yìn bá ti ṣe wọ́n san lẹ́sàn téèyàn bá pa tí wọ́n fìyà jẹ àlàyé tí ọ̀dà ni ìdí tó fi jálàyé tí ọ̀dà ó náà ní kí wọ́n má lórí píríncípù burúkú yìí píríncípù al-aslah tí ọ̀rọ̀ yà ló jẹ́ lórí Allah kó ṣe ń tọ́ da jù bóòlù yẹn ti jẹ́ pé ó ṣe dáadáa tó lọ́wọ́ anísan lẹ́sàn lórí píríncípù burúkú yẹn nù báwo ni yóò ṣe ṣàìdá tó lọ́wọ́ oníjẹ́ ń yà àlùsùnà sọ pé èèyàn lè ṣe dáadáa kọ́lọ̀ má sẹlẹ̀ torí pàṣẹ yóò wù ní ọlọ́ nítorí pé dáadáa tó tún ṣe yẹn gángba mi ó lè jẹ́ pé ni lórí se torí kárí mi kò sí nítorí ma síbọ̀lọ́ lọ́ máa ó sì lè jẹ́ pé àìdá eléyìí tí àìṣe dáadáa yẹn ẹ sọ pé yóò ti torí jìyà kì kó fi àti ẹni tí ò ṣe dáadáa nítorí pé aláforíjì ó tún lè ṣàforíjì fún yẹn sẹ́yìn wa sọ fún pé wọ́n lọ sẹ́rù ẹni tó yẹ kó ṣàforíjì fún ẹni tó yẹ kó kó fi bàbá ńlá yà jẹ táwa lápọ̀ ní sílẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ torí àwọn sọ pé a gbọ́dọ̀ máa ṣàlàyé wájú àti gbogbo àwọn àkàmù tẹkìlìfíyà pẹ̀lú àwọn àlàyé tọ́jọ́ ìta ti wí yẹn nítorí pé wọ́n máa lórí píríncípù tí ọ̀dà ni píríncípù àwọn Mu'tazila. فكل من شاء هداه يهتدي وإن يرد ضلال عبد يعتدي gbogbo ẹni tó bá wo Allah kíkọjá ẹni tó mọ̀nà yọ mọ̀nà náà ni ah, ọlọ́run mọ̀ sí àwa lọ́nà gbogbo ẹni tó bá wọ kọ́ mánà yọ mánà náà ni. wà á yọrẹ bá fẹ́ ìsìnà fún ẹrú kan yà á yọ tàyẹnu àlọ́ lọ́nà. tó sí bẹ́ẹ̀ ti sẹ́kẹ́sẹ́kẹ́ yóò fi ń jà nítorí pé ìsìnà lọ́lọ́wọ́ bá ń fẹ́ ọlọ́dà nínú àwọn ẹni tó ń tẹ́lẹ̀ jẹ́ kókó kan tó wà nù dánilẹ́kọ̀ọ́ ìpè ká pé ló wa òun ló dá gbogbo sẹ́tà sí èèyàn kọ́ ló wa èèyàn sì dá sẹ́tà sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n jáde oléèdì èdè báwo wọ́n mutí ni ńgbà wọn mẹ́gbàdé ole ni èdè báwo wọ́n ń gbónu jẹjẹjẹ ń pè yàn lọ ń ya ń wọn wá mú ẹgbàá tí ọ wọn lọ jẹ ọgọ́rin ọwọ alẹ dìrẹ o èdè báwo ta ló dì ọ torí ẹ eléyìí túmọ̀ sí wípé ìwọ ló ṣiṣẹ́ rẹ lódodo ṣùgbọ́n lọ́wọ́ ba lọ́dà ọlọ́wọ́ ba kọ́ má sì darí subhanakallah wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu